فقد فاز فوضا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير العدي عدي محمد صلى الله عليه وسلم الشر الأمور مؤدفاتها فإن كل مزدة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المعيمن والعزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض هو العزيز الحكيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم في العالمين إنك حميد مجيد فبارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد سميناه على بركة الله عبد العزيز ابن محمد مرتلى أمين الله حسبنا الله اللهم اجعل في قلبه نورا في بصره نورا في سمعه نورا ويمينه نورا ويساره نورا وأمامه نورا وخلفه نورا وفوقه نورا وشافه نورا اللهم ايتيه نورا وادم له نورا سميناه على بركة الله عبد العزيز ابن محمد مرتلى أمين الله حسبنا الله اللهم يا مقلب القلوب ثبت قلبه على دينك يا مصرف القلوب صرف قلبه على طاعتك يا حي يا قيوم يا ذا الجلال والإكرام سميناه على بركة الله عبد العزيز ابن محمد مرتلى أمين الله حسبنا الله اللهم اكثر أموالنا وأولادنا وبارك لنا فيما أعطيتنا وعتل حياتنا على طاعتك واحسن حمالنا وصلنا لنا يا مرحمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قوة عين وجعلنا للمتقين إماما صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة ما يصفون سلام على المرسلين الحمد لله رب الحمد لله كلا تعرفين سيدان لكوني ورجوني هنا صحيح بوهاري كلا إمام وإمام بخاري tí ń kọ́ wa nípa ẹ̀sìn islam pàápàá jùlọ àwọn bí táǹkà lọ́wọ́ náà nípa àwọn òpó islam àwọn arkanu islam nípa imani nípa ìmà nípa salat nípa zakat nípa hajj bí táǹkà lọ́wọ́ ní ìsìnyà nípa àwẹ̀ gbígbà àwọn ẹ̀kọ́ tó súnmọ́ àwẹ̀ ni imam buhari ń sàlàyé fún wa lọ́wọ́ ọlọ́run kó bá san imam lẹ́sàn rí ọlọ́wọ́ ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah dẹ̀dẹ̀ ní ká máa sàdúrà fáwọn bàbá wọn yẹn pẹ̀lú wàhálà tí wọ́n ṣe fẹ́sì torí àwọn ọ̀tá Islam wọn ọgbà fún wọn wọ́n gbógun tì wọ́n dẹ̀dẹ̀ ní ká wọ́n ti máa sàdúrà fún wọn nítorí pé nínú àánú ọlọ́ọ̀bá subhanahu báàbù tí a bẹ̀rẹ̀ ní ìwúrọ̀ yìí báàbù sọ́ọ́ìmù ìdá àkàlà àwòṣẹ́rìbà náà sí ànábí báàbù ẹni tó ń gbààwẹ̀ tó bá jẹun àbí tó bá mumi tó ń dúpẹ́ pẹ̀lú gbàgbé báàbù sọ́ọ́ìmù ìdá àkàlà àwòṣẹ́rìbà náà sí àná báàbù tó sọ́ra قال عطاء نسافر فدخل ما في حلقه فلا باس إن لم يملك كي بان سلوى لا أفا واتنك بني عطاء أني كي بان سلوى لا تبا سمو سمو tí omi ẹ bá fi wá lọ ọ̀nà fún ẹ̀ kò sáburú ń bẹ̀ ní wọ́n gbàtí ọkùnkùn lè dá padà mọ́ kò sáburú ń bẹ̀ pé ẹgbẹ́ gbàgbà pé àdìsí òjíṣẹ́ lọ́sọ̀ọ́sọ́ lọ́sọ̀ọ́ pé ní ẹ bá ń sálọ̀ lá kó má jẹ́ kó mi yẹn jìnà tọ́ka sí báyìí kó má ti kọ́ gbúdí náà kó má fà á pọ̀ jù wallahu ta'ala alam àmọ́ bí ẹ bá fà á náà tó bí ẹ bá fi lọ́nà fún yà àfáàwà àtọ́ oníkòsá burú bẹ̀ kààlà hasan àfáàwà hasan basri oní idha dakhala khalqahu dubab fala shay'un alayhi tí ìyẹn yanu ìyẹn yahó àbí gíní kan ìyẹn sọ̀rọ̀ lọ́wọ́ èyí sí bá wọnú ẹnu yẹn ọba bọ́sọ̀nà fún yà wọn náà ní kòsá burú bẹ̀ sí yẹn ó gbé sí mi ó di eyín lọ́rọ̀ jùlọ àwọn fúlàní tó ń da màálù táwọn èsì máa tẹ̀lé àwọn màálù wọn báyìí tó pọ̀lọpọ̀ ó di eyín kára hasan mujahid ìjàmà anáàsì ànfàlà ṣẹ́wọ̀n alẹ́ ilé ìmọ̀ òrùkú bí tó lè tẹ̀lé àfáwà hasan àti mujahid ó ní ìjàmà anáàsì àti ìbá súnmọ́yàwó ẹ̀ gbàgbé pòǹgbàwẹ̀ tí wọ́n bá gbàgbé pòǹgbàwẹ̀ sí àwọn ẹ̀ lọ́gbàgbé pòǹgbàwẹ̀ àti àbáwẹ̀ Ramadan tí wá mú ọ gbàgbé ìyàwó ọ̀pọ̀lọ̀ gbàgbé àríbẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀tọ́ ọlọ́run fúlàní máa náà ó àṣílẹ̀lẹ̀ wíbẹ̀ ní fúlàní ṣe déyàn sí fúlàní ṣe déyàn àṣílẹ̀ wíbẹ̀ ní sí ìṣẹ́gbẹ́ ìṣẹ́ sọ̀rọ̀ fúlàní ni èmi rò pé ó ṣòro àmọ́lágbé àwẹ̀ tàtàwárì yẹn máa ń gbà bóyá ìyàwó ọmọ pọ̀ ń gbáwẹ̀ àbí zikiru olùsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nínú àwẹ̀ inú Ramadan lápá lọ tó níyàwó kan ọ̀rọ̀ kò sànù wa èmi rẹ̀ mi lè gbàmọ́ ká mọ́ ipi káàì sọ́rọ̀ ilé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ alájì ló lè ṣẹlẹ̀ ọ̀ wọ́n ṣẹlẹ̀ láàrin àwọn fúlàní báwọn kánà Hasan wa Mujahid in jama'a nasiyan fala shay'a alayhi tí bá súnmọ́ ìyàwó ẹ̀ lọ́sàn àwẹ̀ ẹni gbàgbé kò sáburú ń bẹ̀ ọdí yé tí hmm. wọ́n sí lọ́dún bá rántí ń gbọ́gbẹ́ ẹ̀wàdún àwẹ̀ ńkọ́ àríwá òní tọ̀ àti one thousand nine hundred and thirty three حدثنا عبدان أخبرنا يزيد ابن زريع حدثنا هشام حدثنا ابن السيرين عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه النبي صلى الله عليه وسلم قال إذا نسي فأكل وشرب فيتم صومه فإنما أطعمه الله وسقاه أمبر سيدنا أبي هريرة رضي الله عنه قلنا النبي صلى الله عليه وسلم إذا نسي فأكل وشرب تيبا بابي بومبابي تواجه

báàbù kí ẹ lo orin fún ẹni tó ń gbààwẹ̀ orin tútù ni àbórí tó ti gbẹ̀yìn àwọn olóyìn ọ̀sán pé àfikẹ́ yẹn lo orin tó ti gbẹ̀yìn yẹn gbọ́dọ̀ lórí tútù wọ́n ní báàbù pé orin tí yẹn lo orin tútù ni tó ní tèsì ni àbórí tó ti fún aláwẹ̀ oyúkọrọ an amir ibn rabi'a قال انقضوا عامر ما ربيع قال رأيت النبي صلى الله عليه وسلم يستاق وهو صائم ولا عاصي ولا أعد أني مبالو سيدنا عامر أما ربيع أني مقبو مريا النبي صلى الله عليه وسلم تنريورين وهو صائم بنا انباري لا يميبا يقول كون كاري إلي سيروري في آية يبايب أقوى أقوى أقوى أقوى أقوى أقوى أقوى أقوى أقوى قال أبو رير رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لولا أن أشق على أمتي كيبا إن فيفقني ربما لأمني لأمرتهم بالسواك عند كل وضوء بقى ولا شيء كما لوري كما روري وبسل ولا ọba jẹ́ nú àwọn ọ̀ràn ìyàlú alánibíkẹ̀ ìmọ̀ ròyìn orí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ rí àdí sí kò rí àdí ìdàkólè sọ́láàt wọ́n á níbi àlọ́lá rẹ̀ kí wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ rí mi sọ́láàt kò rí ibi àlọ́lá rẹ̀ pé ibi àlọ́lá rẹ̀ ara méjì lọ́wọ́ ìdàkólè sọ́láàt wáyé ìdàkólè òdò wáyé ó di yéwà wallahu ta'ala alam. يروى نحوه عن جابر وزيد بن خالد عن النبي صلى الله عليه وسلم لم يخص الصيام من غيره gbogbo ọgbọ́dọ̀ sẹ́dínà na àti zaidun ọmọ àti zaidun ọmọ khalid ní ànábì islam kò wà special fún aláwẹ̀ àbí ẹjí ìdáwàwẹ̀ láti máa rorin ọgbẹ́ orígbẹ́ special lọ́wà fún àwẹ̀ bí ìdáwọ̀ pé àforíwá ìyá àdìs ara ọ̀ kàrìtà Aisha radiyallahu عن النبي صلى عن النبي صلى الله عليه وسلم قال مطهرة للفم مرضاة للرب ولما ما سيدة عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم ولما عملت بي ونتهريه مطهرة للفم يوم سيافما فنو كي بان رنبوا ما kọ́ a ya pé yà ni àfọmọ́fẹ́ nìkan mọ̀rọ̀dọ́tò lè rọ̀ yóò máa fa ìyọnu ọlọ́ọ̀bà fún yàn yàni ọlọ́wọ́ bọ́ọ̀rọ̀ yọ̀ sí yàn tí máa rorin gbogbo gbà so ìbáàdà ńlá ni nkí ẹ̀ máa rorin ó ti yé wa wa aleykum salam náà. wọn ò kò sí ìnáwó kan pẹ̀lú àdìsí ìdọ̀tí ẹgbẹ́ sí sínú ilé ọ̀lọ́ láì fi ó ti káwọn aláàjú wọ́n tẹ̀lé súnà ní ìṣẹ̀lẹ̀ lọ wọ́n ní àwọn àwọn fẹ́ bàtà àwọn òṣìṣẹ́ orí rìnrìn nínú ilé ọ̀lọ́ àlá ó di um, ọlọ́run kó sọ àlùwà ogun ẹ̀ náà òsì òsì òsì nǹkan burúkú ni bá tẹ bá lọ sàwọ́bíà tẹ bá délé àlùwà láwọn tọ́lẹ̀tì wọn yóò fẹ́ lè sùn mẹ́ẹ̀ àwọn olùdókòwò mọ́rọ̀ rí mẹ́wọ̀n olùdókòwò mọ́wọ́ bàtàwọ́bẹ̀ òun dẹ̀ ń parí báyìí náà wọ́n ti ń fọ́ ní pé wáyá bàtà rẹ̀ ó mú dọ̀tí wáyé gbogbo bàtà tẹ̀ kó dọ̀tí ìlú tó wáyé olùtẹ̀rọ̀ pọ̀ mọ́lẹ̀ Ibrahim gbogbo wọn ń kọ́ táìzẹ̀ ọlọ́run kó bá lé òsì jìnnà Nàìjíríà ọlọ́ọ̀bà kó lé òsì jìnnà kó mú ẹgbẹ́ jẹ́ àyẹ̀wà ọwọ́ mi wà tó bá wọ́n sọ báyìí àfi tó bá ti mẹ́ẹ̀lá kọ́ máa tẹ̀yìn àsọ́jú ojúmọ́ lókùn àwọn ìpàṣẹ ọ̀rọ̀dọ̀ tí gbó fàdúgbò táwọn tẹ̀sílìmù gbé ẹ̀ẹ́ àtọ́jọ́ tí bẹ̀rẹ̀ jọrọ bọ̀rọ̀ lówó èrè àgàkà ọ̀rọ̀ ọ̀fọ̀ bíi karantina tí gbogbo lè fi wé ẹ̀ẹ́bí lúgbé lúgbé ní Àbújá àdúgbò tó ń gbèrò mo lọ síbẹ̀ mo lọ síbẹ̀ mo ní tẹ̀sílìmù sàfihàn yóò mo ti dé maka mo ti dé haram mi ò rí ìsìn àmọ́ àdúgbò mo ti rí ìsìn inú yàrá wa gan mo rí ìsìn bẹ́ẹ̀

àbáwọ́n ti mọ́tò kalẹ̀ fún wa three thirty lóru mọ́tò wà gbéra lọ sí seven am bí seven láàárọ̀ yóò wà gbéra padà ẹ ní lọ kí zoro àti access àti tí wọ́n bá fẹ́ lọ fúnra rẹ̀ ọ̀wọ́ mọ́tò lọ wọ́n ti five o'clock yóò ti gbé wa lọ wọ́n ti nine thirty alẹ́ yóò ti gbé wa padà àdúgbò tó ti fún wa nù àbáwọ̀ àdúgbò àwọn àtàkùn àwọn olùfẹ́jẹ̀ rin olùfẹ́jẹ̀ rin lọ. àdúgbò láti a bẹ́ẹ̀ lọ́wọ́ haram àwọn haram inú haram lọ́wọ́ haram ó di gbẹ̀ bá ń jà bàtí ní five kilos kó nígbà àwọn yóò di three five kilos ndị rosaifa rosaifa àdúgbò wa yẹn ó kọ yẹn tó ọlọ́wọ́ bá kó kí ló àdúgbò yín <laughs> number <laughs> kí náà wí lọ́jà rẹ̀ ẹ̀rọ ìmọ̀ kọ́ wọ́rọ̀ ìsinú ó bá yanú yàkúrò àmì ẹni kó gbé ìsinmi e ní tí ò lè náà síbi dáka ata wọ̀kàtàdá yẹ̀tá lè rí kọ̀ kò sá burú mbẹ̀ tí yẹn bá mi tọ̀ rẹ̀ ó di tí yẹn bá أخبرنا عبد الله أخبرنا معمر قال حدثني زهري عن عطاء عن يزيد بن يزيد عن عمران رأيت أثمان رضي الله عنه تودع قني مورثنا أثمان رضي الله عنه تسيل ولا فأفرج على يديه ثلاثة أبو مسوى بيه لا متى أفو لا متى ثم تمدمد لين عيون لين واستنصر عفم سمو اسفزاتا ثم غسل وجهه ثلاثا لين أعف وجور لمتا ثم غسل يده يمنى إلى المراس لمرفق إلى مرفق ثلاثا أعف ووي أوي لنفو ونقوف وفي أعف ووي أودي بيبي بوار لمتا أوتهم ودي ثم قتل يدع يسرى إلى مرافق إلى مرفق ثلاث أو فووسي أنا ولا فعلا بيبي بوري ني أمتا ثم مسعى براسي لين في مراوريه ثم قتل رجله يمنى ثلاثا لين أفوسي وشوين لمتا ثم يسرى ثلاثا لين أفوسي العافية لمتا ثم قال لين رأيت رسول الله صلى الله عليه وسلم تودع ناوي ودوه هذا قد موريو صلى الله عليه وسلم تسل ولا إروال ولا تمسيه ثم قال ولكن من تودع وجوهي هذا أنت بس الولاء يوتميه ثم صلى ركعتين ثم يصلى ركعتين وكواكي ركع مجيه لا يقدس عن نفسه فيها كما ركوع متى مسبقه به بشيء إلا غفر له ما تقدم من ذنبه أفكون في بورية تتسوى بيدي ولا مسافرية واجه ولا با ولا قطل ولا راتني بس لا داني أذيوا باب قول النبي صلى الله عليه وسلم إذا تودع واستنشق ومن خره ماء لمن أمر ماء لم ميز بين صائم وغيره باب تقول النبي محمد صلى الله عليه وسلم bá ẹ pé díẹ̀ bá sẹ̀rọ̀ ọ̀la tó bá fi omi sí mú tó wọnú ọ̀nà ọ̀fún ẹ̀ tó lọ síbi ọ̀nà ọ̀fún ẹ̀ tó bẹ́ẹ̀ wọn ó ní ànábì òsè àtọ̀ láàrin tí ń gbá àti ẹni tí ó gbà kààlà hasan lábáṣà bí sọ̀ọ́tẹ̀ lè sọ àìm in lam yasil ila أو ويقتحل آه كن ما فيتمو فيكا بقينا ما فيتمو فيتمو يعني ها إنيلا كو فيكا بقينا إنيلا يهون لقبرا آه تو alright alright ó ní ẹ bá lò ó ní wọn gbà tó bá dọ́là fún yẹn kò sábúrú mi bó ní ó dọ́là fún tí ó lè fẹ́ dọ́là fún àbí. tó afáwà asan rahimahullah ó ní tí ẹ bá lábáta bí sa'ud tí ẹ bá fi nǹkan sí mú ó lè lè sọ ìfẹ́ nígbà rẹ̀ ìzàlàmì yẹ́sẹ̀ kálkàhù tí ó bá ti dé kálkàhù tí ó bá ti dé ọ̀nà fún ẹ̀ àwọn yẹ̀ktáhìl àbílò tìró sábúrú bẹ̀ wọ̀kára àtọ́ ìzà tamadmada tí ẹ bá yọnu súnmọ́ afuraga máa fi fi hì mìíràn máa ó bá tún tó wà nínú ẹnu ẹnu mìíràn láyé di rú kòtà burú mẹ́ ẹ̀lẹ́m yẹ sáadar xirka tí ìbá ní kó wá púpọ̀ mọ́ itọ́ rẹ̀ tó wá fi gbé mi fọmáàdà fi fi àti pàtó wá kú lẹ́nu rẹ̀ wọ̀lá yẹ́dùmájá ẹ̀kọ́lá tí ìyẹ́ pé ó sì àwọn bí ẹran tó bá fún mẹ́yìn rẹ̀ àwọn tó bá jù lọ mí fa'in is dáradára rí kan ìlà kọ́nà bí tó bá rò mọ̀gbọ́n bí àwọn ìtọ́ àhálẹ́ nìyẹn láàkó ní ìjọpọ̀ báwẹ̀ rẹ̀ jẹ́ iná yóò fi tẹ̀lé lọ́dọ̀ pé yóò jáwẹ̀ láàkín yóò ní ha àánú fa'in is dáradára tí ì فدخل الماء حلقة طبيبا ونون فين لا باس كتاب رمبي لم يملك كيف يقول كنترول كتاب رمبي باب إذا جامع في رمضان باب دي بسمع وين رمضان تكا صوتي في باوي عبيلي وسكون تبقى باوي من رمضان دعاء سمع وين اه امنيانو هي وبما ونوما bí wọn náà bá túnmọ̀ yáwẹ̀ kí àwọn máa bí bẹ́ẹ̀ kọ́ ni afẹ́ àmọ́ ń gbáwẹ̀ òyìn tó kọrọ àbí orira rafa'ahu ń wọ́n sí náà bó orira oní rafa'ahu afẹ́ àfẹ́ ìtumọ̀ rafa'ahu ẹ́ àdìsí dọ́dọ̀ àbí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó di yébara aliyu wọ́n ni ramaru fún àbí rafa'ahu wọ́n gbé dọ́dọ̀ àbí sọ̀rọ̀ láàrọ̀ من غير عذر فلا ولا مرض لم يقضي صيام الدهر صيام الدهر الله أكبر أنت أما من جاوي من رمضان كم بسين أبي هريرة رضي الله عنه أنت أما ما جاوي من رمضان لا يجي مدري كذي كنت سامو سيما كقولوا ولا مرض كذي ما عليك كذي لم يقضيه صيام قباب ودكا كل كل كل سنة كان كل سنة كان بعد بعد ما wẹ̀yìn sọ àmọ̀ òkú bá gbà wẹ̀yìn kọ́ wá gbàwẹ̀ ọdún kan pé à ọ̀nà tí mo dájú òní yé ń gbàwẹ̀ ọdún kan kí n máa gbàwẹ̀ ju ojúmọ́ fọ́dún kan ẹyọ kan tó mísì ti mísì ó lè mú ó lè bá mọ́ ó di wàtò ká wà very very careful inú Ramadan ọlọ́mọdé àwọn sọ̀rọ̀ sọ́wọ́ ọlọ́ba ó jẹ́ àkọ́ sọ́wọ́ ṣètọ́ olórí ibú ni kì í fẹ́ ká sórí rẹ̀ wọ́n ti só mọ́lẹ̀ kó náà tó wà lórí ti wá àwọn páńpẹ́ kalẹ̀ náà. وبه قال ابن مسعود إلينا عبد الله بن مسعود زور وقال سعيد بن المسيب عدي سعيد بن المسيب في سعيد بن المسيب تلامتي براسة برعات في وقعين على تابعي أها أه بين أجيب أعمله أه،, أه أه أه أه أجيب له rárá o àwọn mẹ́rin ó ní àwọn mẹ́rin tí wọ́n mú lọ́gà ní àwọn tàbí ó ní àwọn sọ̀hábà àrùsùnà ọ̀dẹ̀ máa wọ́n gba àbúkà lọ́gà ó bí wà nínú àwọn tàbí ó nìkan ni wọ́n ti ní ìfàǹfà lórí àwọn mẹ́rin inú wọn náà ni Umar bin Abdulaziz al tó adil nínú ni Sa'id bin Musayyib yìí nínú náà ni kí ni Hasan Basri àti Uwaisu Qarni àwọn mẹ́rin àmì tó jura wọn lọ́nà mẹ́rin ó di àwọn Sufi wọn máa ń sọ ọ̀rọ̀ nípa Uwaisu Qarni wọn ni olójọ ṣé wùlú àwọn Abdulrahman ó di bẹ́ẹ̀ àgbọ́gbẹ́ Uwaisu Qarni kírun wọ́n kà ní ìmọ̀ ìrora mọ́ pa àwọn tálíkà tẹ́kọ̀ ẹ̀dín dámadára ni ẹ̀lìmọ̀ pé èèyàn lákàní ó di wa ànábì sọ̀rọ̀ sẹ́lẹ̀ tó ń sẹ́ nọ́ọ̀mù ọ̀hún kàtọ́ọ̀bù ó ní àwọn kan wà láti ìlú kọ́rùnì tó bá wá ẹnìkan jẹ́ òwe sùn bẹ́ẹ̀ kó kó sàdúrà fún un kó sàdúrà fún un ṣíṣe na tí wọ́n á táwọn yẹn ara lóye bá ti hajj mo rà pé ọwọ́ ìṣúdà kò sí òṣù láàrin wa ẹni ẹ̀kọ́ fọkàn sí pé ọ̀gbẹ́ni fi ń da ẹran yìí nì wọ́n ní ẹ̀tẹ́ mo rí yẹn kótó tí ọ̀gbẹ́ gbé lórí tí àbí máa ń gbé ó ti mú rí ó wá bẹ̀ lọ́wọ́ ọba ọlọ́run wá wọlá ètò tí kí n tọ́jú rí ẹ̀ ọlọ́run ti wò ọlọ́run ti kí ẹ̀tẹ̀ ẹ lọ wọ́n wá kó àmì kẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí tí òjò sílẹ̀ kan lọ fún so ànábi sọ fún sẹ́yìn náà ọmọ pé bẹ́ẹ̀ ti dá àmà mi ó ní tọ́jú yẹ gan tọ́jú yẹ ọlọ́run ti gbé ara ẹ̀ lọ títí ẹ bá tọ́jú àwọn òbí ẹ̀ sáré máa ń ṣe ọlọ́run lè gbègbè lọ ó di yẹ wa tọ́jú àwọn òbí wa tọ́jú bàbá tọ́jú màmá káwé àjọ màmá ó di yẹ afárá líyù tọ́jú wọn bọ́ ti kú lọ́dún bọ́ọ̀ mẹ́sì tààrà fún wọn ẹgbẹ́ sí wàhálà fún wọn ó bí wa ọlọ́mọdé àforíjà wọn òbí wọn lọ́ba wọn tó wà láyé mo bá járe ìrìn ọlọ́run lára wọn lọ́ba ọ very very important kí wọ́n tọ́jú àwọn òbí kí ni mo máa béèrè ọwọ́ ìṣù láàrú mi ara kọ́rọ́nì fún láwọn bẹ́ẹ̀ nìkan kan tí jẹ́ bẹ́ẹ̀ ní tó wá wá tó wá ní èmi ni tí sẹ́dínà ọmọ rẹ̀ wá ní kó sí ẹgbẹ̀rún wá rí wá rí sínú mọ́rọ̀ wa ni kó sàdúrà fún wọn sàdúrà fún àdúgbò sọmú kọ́lọ̀ kọ́sọ̀fọ́ kọ́lọ̀ fún ẹsẹ̀ rẹ̀ jì wọn wọn sàdúrà wọn á padà sílu ẹ̀wọ̀n kọ́lọ̀ pàtó dọ̀rọ̀ kó ti kókó lù ní ní wọ́n ṣe rí mọ́nù ìwé ọdún àwọn ẹ̀wọ̀n yẹn ti dáàmà tó tẹ́lẹ̀ wọn dáàmà àwọn ẹgbẹ́ ti wá dáàmà wọn ọdún yìí àmọ́ wọn máa kírun ò ṣe Abdulrahman wọn máa kírun jama wọn gbáwẹ̀ ọdún yìí kẹgbẹ́ máa lù àwọ́díyé náà náà fún wọn ni pé àṣàlàyé ẹ̀ dáadáa o náà kí ni mo láwà jàre وسعيد المسيب والشعبي وابن جبير وإبراهيم وقتادة وحماد يقضي يوما مكانا أما يقبع ويجوكا يه تجاين ẹ̀rí ọ̀rọ̀ àwọn afáwọn yìí tẹbá sọ láàrin àwọn ìjọba wọ́n lè jọ pé ah, nítorí popular ni pé wọ́n gbé àwọn ẹjọ́ kan àwọn ìbí lómi sàn sixty àbí kò fi gba oṣù méjì lágbègbè àmì tí wọ́n súnmọ́ ìyàwó ẹ̀ mi ẹni bá súnmọ́ ìyàwó ẹ̀ mi àmì ẹni tó bá mọ̀ọ́mọ̀ jẹun láì ṣe kó súnmọ́ ìyàwó ẹ̀ ó rí ẹyin eléyìí kò bá àgbàwé ọdún kan kò lè bẹ́ẹ̀ tó ń mìsì ẹ̀ mọ́ àwọn ẹgbẹ́ àwọn padà tí wọ́n ti dáyọ̀ àwọn èèyàn ọ̀nà ìgbé ah gbé mi dé o wọ́n ti bá gbá jáwé ní Ramadan ẹ̀yọ̀ lọ́sàn-án kan kò yé ó di wa kò yí wọn ó di wa olùmọ̀tò àfọ̀rọ̀ yìí wa gbogbo àwọn afáwọn yìí wọ́n tẹ̀lé àwọn ẹjọ́ kan yẹn sàn àmọ́ kọ́mọ̀ ikú tó ń bá gbàwé ọdún kan ẹ̀rọ kan tó ti bọ́ fún wọn bọ́ fún wọn sókè ẹ̀ mẹ́sẹ̀ dèkè kí ló wá fà á tí wọ́n fi gba pé déyàn bá súnmọ́ ìyàwó ẹ̀ nìkan ni ó lè san àwọn oṣù méjì torí motivation jìmáà olólọ́gbára jù tó bá ti gùn ọmọ yìí ò rí nàmà àyíká bọ́lá aláàjì from experience ẹgbẹ́ ti ròyìn fún mi jò ní àbí ẹjọ́ tó bí i pé <laughs> àbí ẹ̀kọ́ ni àfá tẹ̀sílìm <laughs> ìwé bí tẹ̀sílìm jáde mọ́ sí mú kí ọ pé aláàjì gẹ́jẹ́rì ara wọn mú kí àwọn gẹ́jẹ́rì ó ní ẹ̀ẹ́ wọ́n wà pé tẹ̀sílìm ní jẹ́rì ó náà kí náà mú ìlọjà rẹ̀ حدثنا عبد الله يبي نعم. ابن منير سمع يزيد ابن هارون حدثنا يحيى هو ابن سعيد عن عبد الرحمن ابن قاسم أخبره عن محمد بن جعفر ابن زبير أو بن عوام بن حويلد انا أبادة ابن عبد الله بن زبير أخبره أنه سمع عائشة رضي الله عنها تقول مبارا سيدة مبارا سيدة عائشة إن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال وأراكم صحابة النبي صلى الله عليه وسلم اخترق متكور ورامي متجورا منا آه متجورا منا قال مالك النبي كلا قال له تجورا منا وقال عنه تجورا تجورا قال أصبت أهلي في رمضان والمسمى يعود من رمضان فأوتي النبي صلى الله عليه وسلم بمكتال ما أقبي عقب دبيل وفن صلى الله عليه وسلم يدعى عرق فقال وانقني عرق وذقال عين المغترق أنا بني أنت جور إن لا كدع قال أنا من قال لدق بهذا لو سيدي سارة قسمي نجر إنما قال إمام خطابي رحمه الله آه نعم. باب قال الإمام أبو هربي باب باب يا رجال قبل وين طو ودورو كي اسمه يا ولا رمضان ان بالو ابي باب أه؟ kí ló gbé tọ́ ẹ̀ àbáṣà ló gbé tí wọ́n náà bá gbà ǹdí ò lè láti dúró ṣé ká gbóhùn ní àbí ká ń kasi la kata sẹ́mu náà nù. ẹ̀yà kílẹ̀ wí báyìí. àbútọ́ ayẹ̀ ń gbọ́ kílẹ̀ ọ̀rọ̀ pa fíẹ̀ súnmọ́ ẹ̀wẹ̀ náà ni. قال امام بخاري رحمه الله باب اذا جمع في رمضان ولم يكن له شيء تصدق عليه فليكفر ام بارا سيد امام البخاري باي باب دي بسمه يا رمضان كيو تي كيو تي مين في تعرف في كفاره نسنا ابو يمان اخبرنا شعيب عن زهري قال اخبرني اميد ابن عبد الرحمن ان ابا هريرة رضي الله عنه قال وصلنا أبو هريرة بايك بينما نحن جلوس عند رسول الله إذ قبل النبي صلى الله عليه وسلم إذ جاء وقال أو رجل الشراع بيقول يبدو شراع جوكا أنا أقول كما بارد بالسلام فقال يا رسول الله halaktu ya zabuti halaka muti parun karaf malak kilo kolwe قال وقعت على امرتي مسمى يقول الله سبحانه وتعالى ogboogun ẹlòmíì bá kùnrin múmọ́ bẹ́ẹ̀ lóbìnrin míì bẹ́ẹ̀ lọkùnrin míì káwọn ọ̀dọ́ bá lọ sí hajj ẹlòmíì sì bá hajj rẹ̀ jẹ́ torí dé bá lọ sí hajj tí wọ́n ti gbé ara mi jọ kẹjọ gbogbo yóò dé ìrìn sí hajj ọjọ́ mẹ́fà ní àbíjọ́ márùn àwọn tó tẹ́ ma fi ṣe hajj ní iṣẹ́ hajj gan proper five days or six days náà àmọ́ the most important aspect of it is two or three days tí bá kú ní Maka ní ọjọ́ kẹjọ wọ́n pè ní yóò mú tẹ́rùwíà ẹlọ́símìlà gbogbo ilé ìgbà súnnà ni

èdè tí kọ́ haram ìdá ẹgbẹ́ láti lórí láti lè yìí òkú kanú àwọn òkú hajj alẹ́bí ni alhajju arafa alhajju arafa kí ẹ̀dọ́ lọ́rafa náà ni hajj ẹni yóò bá lọ sárafa kò ní hajj tí ẹ bá lọ sárafa yẹn ọba lọ 5 minutes lórí lárafa òtìdó lárafa òkú fọ́lá ìdúró àràfà ni kété gúngun àràfà àwọn ẹgbẹ́ gúngun àràfà ẹ máa ráwọn yẹn wà lógun òkè wọn ara ọ ìdúró àràfà ni ìdú àyíká gbangba báyìí táwọn òkè wà ń bẹ alẹ́bí gẹ ògùnkè òkè yẹn tí alẹ́bí wájú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọjọ́ òkè wájú lé yòzéèrè lọ kékeré yẹn alẹ́bí wájú ń bi kí ọ̀sẹ̀ lápẹ̀jọ́ dúró ẹ̀kọ́ wa ni wọ́n káfíńtò wọ̀kọ̀lọ́ àràfà mọ́lú wínú wọ̀kọ́pù ahùnà mọ́ dúó ní bíbà yìí wọ̀kọ́pù mọ́ dúó ahùnà láyé yìí ọkọ̀ gbogbo tó nínú fáwáyé látọ̀júwé àràfà ni so ẹni wẹ̀ tó ìbá dúó ọba àdó ní polytechnic àràfà náà ni ó sì wà ó dìé wà tó jọ kọ́wá wọbẹ̀ mọ́tò gàgbé yìí kò jẹ́ lára àfọlá tán kò sì dúó lára ó dìé wà àmọ́ kí yẹn dúó ń bẹ̀ di àsìkò Maghrib wajib kó jọ lára fa ẹ̀dà sùkú magrib wajib ẹ bá kó lára fa kẹwàá sùn zẹlifà bẹ̀rẹ̀ ti wá kí magrib àti ìṣá àràfà láti kí zúrù àti asir námúra gẹ́lẹ́ ẹ̀kẹ́ ti kí ó di wa tó ẹwò gbọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala bí àwọn àti lọ́lá tó yẹn irun bẹ̀ kò tó irun tó kí ní námúra námúra yẹn wáàdì lámúra kì í ṣe àràfà ni àmọ́ ara haramu Makka so ìkín zuru àti asin bẹ́ẹ̀ ọ bọ̀dá one hundred thousand ẹjú bá kí lára fa lára twenty seven náà ni ọgbà ìgbàbọ̀rọ̀ mi ẹyẹ tàbí ibi alẹ́bí kì ní wájú námúra tí máa wo kàlẹ́dà yẹn máa gbé kọ́ the last time of the road seven askini námúra valley owó tá máa kọ́ sí námúra wájú námúra ni ó di tí máa kí tẹ́lẹ̀ àbọ́ sínú àràfà ó yẹ̀rẹ́ àbọ́ sínú àràfà mọ́gbà ti ṣá ìkẹ́lẹ̀ bá nílẹ̀ náà 500,000 yẹn ẹ̀tù wá ní kí nínú àràfà ẹ̀tù wá mú kó láràfà ẹ̀tù wá bọ́ sí kí ni Muzdalifa Muzdalifa ti wọnú haram padà ó yẹ ẹwọ ẹwọ gbádùn ti ní sẹ̀wà tó sallallahu kọ̀fẹ́ ká mìtì ládàá one hundred thousand yẹn àwọn kò yọ pọ̀lọpọ̀ lọ́sọ́ lórí ìwé ó dé nù kọ̀gà àfáà kan bẹ àfáà ńlá ni wọ́n sọ fún un ó lábí àjọ kéwì ní ìgbà tó wí ìwọlú ọlọ́run ṣe àjọ kéwì náà ìgbà tó wí ìwọlé kù ẹ̀sùn síbi tí mo ti fílẹ̀ mi alọ́ dídà lájọ́ mọ̀ wá wọ́n á ní abẹ́ kézò mọ́nú àfúnmọ́nìyà kézò fún dídà kó kíkà wọnú haram náà lẹ́kọ̀ọ́ kan wà láti wọnú lẹ́kọ̀ọ́ yẹn máa fi wà mẹ́ àti wọnú haram maka láti wọnú haram maka àgbà wà lámìírù ìgbà tó wí ìwọlé aláwọ̀ sí ajẹ́ kéwì náà níbi ẹ̀sìn dákẹ́ rí eh, kò jù bẹ́ẹ̀ <laughs> ó ní kò yé pé haram ní haram máa jẹ́ ọlọ́run bá kó sáàmì rí sọ pé mo ní ọlọ́run kó sànù wa ilé ayé yìí ọlọ́run kó sànù wa ó di wa tó jọ yẹn òru mọ́júmọ́ yẹn ẹ wà nínú tẹlifà sílẹ̀ bá bá báyìí ọjọ́ pé ní ìsọ̀rọ̀ sílẹ̀ bá bá báyìí ẹ wà gbéra ó di ẹ wà gbéra kóòrùn tó yọ ẹ wà gbéra ẹ lọ sí jẹmúràn ẹ lọ jẹmúràn lọ́dún jẹmúràn ẹ sọkù lọ́sọ̀kù yẹn tẹ́ ìwú tó bá lókun tó bá lókun lọ́lọ́mọ́kà street lọ́lọ́mọ́kà street wọ́dí mọ́kà tọ́wáfù ìfàdà tọ́wáfù sí hajj mi ọlọ́parí ẹ̀ sáàyù sàfáàfì márùwà láàmà nǹkan márùn náà kò sínyọ́ ẹ̀ ó ti jẹ́ ìṣẹ̀kà gbogbo nàìjíríà ó ti ọwọ́ ẹran rẹ̀ ilé yóò ti wà lọ́dọ̀ àwọn tó gbé wọ̀kílẹ̀ yẹn fún láti bọ́ ẹran ó ti sọ̀kú jámàrà ẹ̀kejì nu ó ti fárún orí rẹ̀ ẹlẹ́kẹta nù sàfáàfì tọ́wáfù lóluwa ẹlẹ́kẹrin tó parí ṣe hajj tó bá rí mọ́tò tó bá rí plane ti lọ ní olùgbàdà mílíọ̀n lọ kó ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá olùyẹn nìkan kó bá sọ olùyẹn wọ̀ ẹ́ ọlọ́run sọ pé olùyẹn nìkan bá ṣe àbí wọ́n wà kọ́ pẹ̀ràn ẹran tẹ́ràn rẹ̀